kò sí níbà mọ́. ẹ mọ̀ bọ ẹmọ ta ló fẹ́ kú. ẹni sùúrù a ah, jẹ́ kí n máa ṣe investigation. wọ́n tẹ̀lé ṣe ń kámẹ́rà mi. ṣé o mọ talẹ́. àwa náà. sọ wọn pé ta ló fẹ́ kú fẹ́ ń gbà yẹn. ẹjọ́ ta ni ta ló fẹ́ kú. ẹ̀sìn ní sùúrù ní sùúrù ó máa ṣe é sùn alágbà bọ̀. ṣé o níbo ni talẹ̀ yẹn wà báyìí. wọn ti sìn bí. Ah, ah, àbà kan ni mo gbọ́ pé wà ń gbà yẹn. ṣùgbọ́n tó wà ń lu báyìí pé ó fẹ́ ọkọ nísàlẹ̀ báyìí. èmi ò sí níbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mo gbọ́ ti àbúrò yóò fẹ́. mọ́mí Stella ti mọ́mí eh, oh. Stella ni. Eh. Ah, eh, <laughs> ọmọ kan tó kúkúrú ìgbà yẹn tó máa lọ sí. tó gùn ké ń gbà yẹn. EFCC fẹ́ wá gbé yín. Ah, ó fẹ́ wá gbé mi. ẹ má dáhùn lóhùn kí lórúkọ ẹ mo wà pẹ̀lú yín ẹ má fò. kí lorúkọ ọmọ yẹn. <laughs> ẹjọ mi ìdẹ tí mẹrin tó ń jẹ ta ló fẹ́ fún gangan mo fẹ́ fún un. wọn ti sin bí. ìgbà tí wọn fẹ́ mọ̀ sí sin ni wọ́n ní mò ń fẹ́ wọn ń gbà yẹn ìgbà tí wọ́n á dé la. wọ́n sọ ọ́. wọ́n sọ fẹ́ wọn. wọ́n wà wọ́n wà láàrin ẹ ti àyè fọkàn balẹ̀ kí ló kọ bọ̀ léèdì kúkúrú yẹn tó máa wá láti kí ló kọ èyí. Eh, omi fún kọ́ ni wọ́n pè é eh, láti àbá omi fán <laughs> eh, ah, mo ti gbàgbé orúkọ ó kù kéé gbà yẹn kúkúrú báyìí pupa. kí ló kọ ẹ mo ti gbàgbé orúkọ sọ́sì wàá lù yìí. Ah, ó ti pẹ́ tí mo ti rí láti torí gbogbo ìgbà yẹn èmi gan mo lọ sẹ́kọ̀ọ́ mi. ẹni sùn nà kí lẹ mọ̀ ń pa ta ló fẹ́ kú yẹn gbà yẹn. Ah, wòlíì ni wòlíì ni ṣé máa ṣe aṣẹ́wó. àwọn fúlẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ ṣe máa ti wọ́n jọ wà twenty four seconds. ẹ̀ wọ́n ṣe wá sọ pé ẹ̀yin àti wọn ń fẹ́ràn gbà yẹn. àwọn mélòó lẹ mọ̀ fẹ́ bì. àmọ́ èmi mo àwọn mélòó lẹ mọ̀ pé ta ló fẹ́ kú yẹn fẹ́ nílùú yìí. èmi ilé bíbà yìí ni mo mọ̀ pé wọ́n rẹ́ǹtì nígbà yẹn ilé tó wà níbi àgbọn yìí. àwọn mélòó ni wọ́n fẹ́ gbà yẹn tẹ́ mọ̀ ah. pé wọ́n fẹ́ wọn àwọn mélòó lẹ mọ̀ mọ́ wọn tó ń fẹ́ gbà yẹn. èmi ò tẹ̀ máa tíwálé gẹ̀ mọ́ wọn ṣùgbọ́n ṣáà èmi mọ̀ ń yù sí mọ́ wọn mi ò mọ̀ wọn. ẹ ṣọ. ah sisi allen speaking. ó pọ̀ tẹ́ bọ̀ nígbà yẹn mọ̀ wọ́n tẹ bá nígbà yẹn mọ̀ wọ́n ẹjọ́ wà ní. wọ́n mọ àwòlíì ni wọ́n chọ́ọ̀chì mi báyìí mi. ẹ dẹ̀ máa rí wọn ok chọ́ọ̀chì yẹn lélẹ̀ wọ́n ní wòlíì tí ta ló fẹ́ kú ta ló fẹ́ kú bàbá àgbà wọn tó ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ńgbà yẹn nìyẹn bọ̀ wọ́n máa yín sí wọ́n mọ ta ló fẹ́ kú wọn ńgbà yẹn bọ̀ mọ wọn wá mú ọ̀wọ́n mọ́ sìn ọ̀dọ́ ta ló fẹ́ kú ò tí ì yọjú sí wọn <laughs> actually so tẹ bá rí wọn ẹ máa ẹ máa mọ̀ wọn. mi rí mi mọ̀ wọn. tẹ bá rí wọn sì tán bá jáde sí yín. ó yẹ kí o dájú ẹ mọ̀ náà ṣé o mọ̀ ni. ẹ ní sùúrù tán bá jáde sí yín sìn. ẹ bóyá tán bá jáde sí yín bóyá. ṣé dúdú ni wọ́n gbà àbí pupa. èèyàn dúdú ni wọ́n. èèyàn ni wọ́n bọ̀ pupa lélẹ̀ náà. mo pupa ẹ lè mọ̀ wọ́n mọ́. tẹ bá opportunity sìn tẹ bá rí wọn kí lẹ máa ṣe. I will appreciate that, now, sincerely speaking. Eh, ẹ eh, ti miss wọn gan. Ah, for a long time. yeah. wọ́n dẹ̀ nice sí ń gbà yẹn. Ah, kódà mo láìkí want to. What the end. What the sì mi o, àmọ́ pàdé lèmi àti eh, wọn. Ẹ dẹ̀ hug rí. Ah, rara. Eh, so sùn síbì kan Ah, just to síbì kan. Wọ́n fẹ́ wọ́ ṣe Ah, no, not like that. <laughs> Yay, Escalopida! Escalopida! ọlágbára ọ̀bọ̀ lẹ́mi ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yín ẹ jẹ́ kí. eléyìí tẹ́ ẹ sọ ẹsẹ̀ àdìtò àdìtọ́dún mélòó. alọ́ fẹ́ ní kí n fún ẹ. wọ́n ní kọ́kọ́ gba two thousand naira yẹn náà. ẹjọ́ mi ìmọ̀ ta ló fẹ́ kú lóní kan fún ẹ o. wọ́n ní ta ló fẹ́ kú ní kẹ́ẹ̀dì yẹn mú náà. wọ́n ní kẹ́ẹ̀ kọ́kọ́ dì yẹn. kú o. àwọn lélẹ̀ ẹ dì mọ́ wọn. ìwọ̀n sí online. Ah, ah, ah, mo wà online o. ẹ rí ọba Solomon tó máa sọ pé kó máa yí bí síárìn ni ẹ máa máa yí. Ọba Solomon tó máa ń da online rú. wọn ẹ ò sí online ẹ sí lórí internet. mo wà online náà. ẹ ẹ dẹ gbọ́ ẹni tó kọ ọba Solomon ẹ play video kan fún. play ẹ máa yẹ bí ṣe àárín yẹn fún. lẹ́ni wọn fún tó bá rí Orí oh, kankan play fún. Eh, eh? Ẹ lọ TikTok. Ká gbé ìyáṣà wà bí. Wọ́n ti lọ yáṣà. Ọba ẹ ṣe. Ọjà lọ TikTok ní ká play fídíò kan fún bẹ́ẹ̀ wọ́n máa rí ẹni wọn. Tí o bá ti gbọ́ ẹ máa yí bí iṣẹ́ àrìn kò lè gbọ́ kankan. O ti gbọ́ orí. O ti gbọ́ ẹ máa yí bí sẹ́yìn. Wọ́n gbọ́ rí. Wọ́n gbọ́ rí. O gbọ́ ah, rí. Àyíkó lèmi ti ń lọ kílọ̀bù kan. Ẹ bọ̀ ọba Solomon. Kò síbi tí ọba Solomon. Ẹ dẹ̀ sọ pé ah. pàdé ń gbà yẹn. Ṣèbí kẹ́mi ti ń sọ́dọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ sọ. rárá o. àbẹ̀rù ń bá ẹ pé kọ́ fẹ́ mú ìyàwó ẹ lọ. ok ìyàwó wọn ni. ìyàwó ẹ ni. ó rò pé kọ́ fẹ́ mú ìyàwó òun lọ. ara àwọn àwọn bàbá tó ti wà ní tẹ́lẹ̀. mi ò lè rántí fídíò gbà má wọrí so ta ló fẹ́ kó tí kí fún yín ní wọ́n ní kan kọ́kọ́ gbà yẹn náà. ẹjọ́ ẹ fún mi nọ́mbà wọn. ok bóyá jẹ́ kí n fún mi. nọ́mbà wọn gan gan olè bá mi gbà lọ́wọ́ ẹ̀ gan máa gbà lọ́wọ́ ẹ̀. owó ètò wọn. máa gbà lọ́wọ́ ẹ̀. three four. three four. two seven. báyìí lọ tiktok ọba. six seven. five six. máa gbà lọ́wọ́ ẹ̀ torí live ló wà ní. iye sábà dé bí a kí a wá kí n bẹ́ẹ̀ kọ́kàn wọlé kan wọ́n tẹ̀ ti lè dákọ̀ abálẹ̀ kan mọ́ ní àhà ah, ìbẹ̀rẹ̀ ah, ní títọ̀ gbọ́. ìṣẹ̀ mọ́lẹ̀ títọ̀ pé wọ́n bẹ̀. títọ̀ kì í lè lórí. o ò lè rí fídíò kankan. náà màá kàn sí ètò ni ó máa wà bẹ́ẹ̀. olú ẹ ṣáàṣì. tìyín náà ni. nẹ́tíwọ̀kì nǹkan ṣé dáta tó wà lórí ẹ̀. àdùgbò bolíbò. àdùgbò àwọn fíìsì tọ̀ dẹ̀ mi kò sí kinní lórí ẹ̀. tàwọn dátà náà. sọgbọ. àbí ẹ̀kọ́ tẹ díje wáìkì ọ̀rọ̀ díje wáìkì wìtọ́ bá sólòmù.